you drop àwọn ọmọ ní school mi. yeah definitely mi ò gbàgbé yeah but baby hmm? mo fẹ́ jẹ́ kó make sure pé o fàkọyọ nínú presentation tó fẹ́ fún company yẹn. Oh, trust me on that this is the sixth time I've been handed presentation for the company. Yeah. as a matter of fact gme ti jẹ́ kí n realize pé èmi ni máa di permanent presentation personnel fún company. wow that will definitely speed up your promotion i guess. something like that. oye <laughs> mo ti ń pẹ́ jẹ́kí tètè máa lọ take care of yourself. okay baby. Mm, bye bye take care of yourself what is it are you okay. See you later. She's Bye. Okay. Mm-hmm. All right then. Okay. Take care. Have fun. Yeah, okay then. Daddy, is he your mom that's going to speak us to school today? You need to calm down. You guys need to eat fast. Anybody tó bá kọ́kọ́ ṣetán nínú mọ́mí ẹ̀ àti èmi ló máa wá gbé ẹ ok. ṣùgbọ́n ẹ máa jó jẹyìn just calm sarah eat eh yeah eat go on daddy love you ok kò fẹ́ lọ sukùl lé mi. bébè mm-hmm. ọmọ ẹ pé mo ṣì máa ń rò ó pé ṣé ìyàwó tí mo fẹ́ tó jẹ́ pé kò lè sọ̀rọ̀ ẹnu ẹ̀ tán tí ó lè wojú yàn lẹ́ẹ̀mejì òun ló wá di ẹni tó ń defend complain láàrin crowd tó ń ṣe kan kò ń ṣe méjì kò ń ṣe márùn-ún <laughs> everyday mo máa wò pé ṣé ìwọ ni ṣá. kọ́ mi ìwọ gangan ló yẹ kí n gbé gbogbo orí yìnyín fún because you made me come out of my shell yes You've made me discover the hidden potentials I never thought I had. You've been a wonderful husband, mm -hmm. a caring father, mm -hmm. a mentor, uh -uh. a teacher, <laughs> a psychologist, wow. doctor. Wow. Wow. As a matter of fact, in fact, you've played every role possible to ensure you see the best in me. Wow! Thank you so much. wow. Thank you. See, baby, you know what? Yeah. I'm speechless. Mi will tell more. nǹkan tí mo fẹ́ for now. Eh. Yeah. Ṣé o tún fẹ́ gbọ́? Kí ni? Tí mo bá tún tún ayé mi wá ní ẹ̀ẹ̀kejì. Hmm? Àdúrà mi sọ́lọ́run ni pé ìwọ Ọlájídé yìí náà ni kò tún jẹ́ adé orí mi. <coughs> àbọ̀ tún bí ilé wípé ayé mi tún wà lẹ́yìn ìtawànú ẹ̀. mi sọ pé kò sí ayé mi bèbè bọ̀ tí ó bá jẹ́ pé lóòótọ́ ni ayé mi wà mm-hmm. èmi gan bà ní àdúrà kó jẹ́ pé ìwọ ló máa jẹ́ ìyàwó mi. I'm so excited. <laughs> Thank you so much. méjì tó wa ní gbàtà ń jáde kọ́. oh i want to party for the day i be here till tomorrow morning. Ah, okay. okay. Uh, room eleven la wa lodge say. Oh, okay. can we have the key. Yes. Eh, sorry, can you call me the sheriff? We need a dinner. Oh, oh, oh sorry, sir. Sorry, sir. It's better you make use of the intercom, sir. Franca. Okay. Jide. <laughs> Hey, Franca ojú ẹ rí <laughs> ah, madam i'm very sorry for my manner good afternoon ma'am. good afternoon. Jídé ah, madam mo lọ́wọ́ to yín lára ẹ̀ o. ọ oh, mi máa play role to gẹ́gẹ́ bí ìyàwó máa ń. ẹ ẹ má stop. thank you. ẹ eh, bèbè má sọ fún mi pé o rántí franka all. òun ló fún wa ní room tí a sùn nígbà wedding tí kò gba owó ní ọwọ́ wa. ooo ẹ má bínú ìjọ torí ọdún ṣé òun káwọn èèyàn pọ̀ ń gbà yẹn so mi ò lè tètè really pick face. Uh, no problem my name is Franca èmi àti Jídé àjọlọ sí yunifásitì kan náà ni but I just ṣe the same course. Yeah, I'm pleased to meet you. something I am pleased to meet you. One minute, I will join you. Okay. Okay, madam, yes, ma'am. Ah, ah, Franca. Jídé. alfa báwo ló ṣe. ìwọ ni wọn bèrè lórí alfa kí ló ń ṣẹlẹ̀. ẹ Franka ọmọ ẹ pé bí ọba ṣe ń dàgbà sí ni òye ayé ṣe máa máa yéèyàn sí sórí wedding anniversary làwa ṣe níbí báyìí every every year bá ṣe máa ń ṣe nìyẹn abroad láti máa ń ṣe but year yà kò decide pé okay ká wà naija tiwantiwa náà ká ṣeré ká you know ká ṣe one or two things reason that wà bí nìyẹn. Jídé yes wọ́n ló ṣe wedding anniversary káàkiri hospital ẹ̀ àwọn patient ẹ̀ báwo ló ṣe ń kó pẹ̀lú wọn ta ló máa attend sí wọn. Ah, ìyẹn ò ṣe problem now uh, ọmọ ipe I have a lot of doctors working with me okay. so I give them the guidelines on phone if they have any issue they call me màá dé bá wọn sọ. Ah, Jide. It's good. <laughs> O ṣe àwọn ọgbọ́n ti ẹ̀ owó. Ó wọ́n mú owó pẹ̀ náà mi pé láti gbà fún gbà yẹn. Àjọ ẹ̀gbọ́n. Ṣé dáa tètè a máa sọ̀rọ̀ níta. ṣe jẹ máa you delicious. Not bad. Kí ló ṣẹlẹ̀ tó ń ronú bẹ́ẹ̀? I just want to tell you that I love you. Really? I love you so much. Thank you, baby. I love you more. I love you more, more, more, more, more, and more. <laughs> okay, I believe you. So now, baby, you need to eat up because from here mm-hmm. we will heading straight to have a boat cruise. Until like. I'm not too long. Yesterday was just a shy thing. Mm-hmm. I should check the meaning. Really? Ayé tuntun ni. Let me. Eh, <laughs> that means we can't we can't wait to have another. Mm-hmm. Ah. Mm-hmm. ẹ ti sọ ni à á oh, ní sí ń gbàtẹ lọ ẹ ẹ tó bá tẹ ti rí wọn ti lè fún hmm, hmm, anniversary yìí ó dùn bàjẹ́ bàjẹ́. <coughs> kèké mo ṣàfihàn ìdí àgbọn bí this year anniversary ṣe lọ àgbẹ̀ hmm. èmi ò miss anybody ah èmi ò miss anybody sórí leave ọdún yìí special one ó wà jam packed with lots of fun packages sórí èmi àtọkọ mi ó dàbí pé a ṣẹ̀ṣẹ̀ ríra wa ni ó kàn gbé mi kiri ni from one place to the other from one place to the other èmi náà dẹnu lẹ̀ ni àfi bí ìgbà tí èèyàn ṣẹ̀ṣẹ̀ pàdé ọkùnrin. Ah, irú ọkọ yìí ni mo rí rí tó máa ń gé òbí ní gègègè àti ah! sọ ní àyè nílò. Ah! ìwọ náà gbà pọ̀ ọkọlọkọ mi kò sí ọkùnrin méjì nílé ayé yìí hmm. tó kọjá ọkọ mi àti àgbogbo àwọn ọkọ tó kù pátápátá in totality jíde mi ẹ̀yàn ọlọ́run tó bá fẹ́ fún èmi náà ní ọkọ irú ti bọ̀dá jíde báyìí ó ní kó yàn fún mi tó máa máa kẹ́ mi tó máa máa ṣe kẹ́ mi irú ẹni tí mo fẹ́ nìyàn lọ́rùn jọ. ó ti tó ó ti tó ó ti tó ó ti tó ó máa pray kọ́ lọ́n fún ẹ ní tiẹ̀ kò ń ṣerú jíde mi torí mo ti sọ fún ẹ pé òun nìkan lọ́lọ́run dá tó jẹ́rú èèyàn bíi tiẹ̀ so o má fi irú jíde mi tọrọ tọrọ ọkọ tiẹ. Ah. àdúrà wa ọ̀tọ̀ọ̀tọ̀ ni pé kí n ṣe àgbà tèmi. o kò sí nǹkan tó ń ṣe lọ́fíìsì náà you no busy. Ah. mo ṣiṣẹ́ tí wọ́n lé mi sìn. no mi ò mi ò lé o mọ̀ pé ibi náà tiẹ̀ náà ni mi kàn ń sọ pé tó fi rìn kiri bí a tó bá get to work wàá rí nǹkan kan ṣe wàá rí ọ̀nà tó tẹ̀ ṣe àbí irú ọkùnrin bíi ti jíde ló ṣáà péré fún nǹkan tó wù mí eh. nǹkan tó wù mí lọ́kọ̀ nìyẹn eh. ọ̀nà kó lè dá mi lóhùn àdúrà mi. Eh. bóyá kí n rí mẹ́lẹ́sà lọ check. ẹ ó dá ó dá wa màá lọ wa màá lọ. mo ṣe ń bọ̀ ṣá o. àwọn wa màá lọ má ti má wà mọ́ lẹ́yìn má wà mọ́ lẹ́yìn. irú ọkọ mi irú jíde mi jíde mi tí ò pè méjì. oh that was quite exhausting. wow you are my best. baby. You know I love you so much. Mm-hmm. And I'll be forever love you. You mean so much to me. Wow. Yes, darling. Only woman satisfy me in everything and every way. Only. hmm? if I weren't your wife, I would have envied the lucky woman that would have had you. Are you serious? Honestly, dear. Wow. No amount of words can explain how much you mean to me yes, darling, I love you so much. I love you too, baby. Ṣé orí ilé tó sọ yẹn ó ti tó? Because tó bá ní kó máa sọ lọ, mo lè faint. Oh, oh. O ò ní faint máa ń da mi lé lórí. Hmm? Ah, bá ṣe bẹ̀rẹ̀. Tó bá fẹ́ jẹ́ kí n faint, eh. jẹ́ ká continue. Ah, Olódòjé ìsinmi, wọ́n ti mi létí. Màkú jókòó ìyá. Ah. Ah. Ó dàrí báwo ni. adúpẹ́. olúwa ṣe ìjọ wo lọ dọ́dọ̀ àwọn ọmọdé ìgbẹ̀yìn. Ah, ṣé jíde àti sonia. Oh, ó ti tọ́jú mẹ́ta tẹ̀mí ti dọ́dọ̀ wọn o ah, èmi ò fẹ́ lọ́dọ̀ wọn gbogbo ìgbà ni. wo lóòótọ́ lóòótọ́ kò yẹ kéèyàn máa fi gbogbo ìgbà lọ sọ́dọ̀ wọn. tó ráwọn ọmọ yìí ah, ìfẹ́ àárín wọn wọ́n máa ń fi fọ́yàn lórí mi ṣe ni wọ́n ń jẹ́ kéèyàn rántí ìgbà ìwé. ìyá náà sọ bẹ́ẹ̀ mi ò rírú ìfẹ́ wọn rí hmm, ìfẹ́ wọn yẹn ó dàbí ìfẹ́ yẹlé àti àdàbà ni. Hmm. Ah. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ah, inú mi máa ń dùn sí wọn ní gbogbo ìgbà yẹn torí n tá a fẹ́ bẹ́ẹ̀ náà ló ṣe ń rí mi àdúrà tí mo kàn dé máa ń gbà fọ́lọ́run ni pé kọ́lọ́run jọ nínú àánú ẹ̀ òun kó má fààyè ìgbèṣù láti dàárín wọn rú. àmín hmm. èṣù tiẹ̀ ní dàárín wọn rú ọlọ́run àwọlá àárín èmi àti ẹ àwa tá a jẹ́ ìyá wọn látìgbà tá a ti bẹ̀rẹ̀ ọ̀rẹ́ wa àfinú méjì bára wa lórí inú kan èyí ni ohun tí n bá rí lórí ohun tó bá rí òun ni mo rí ọlọ́run àwọn aláàyàn èṣù onídẹ́nà ọ̀nà lé wọn àmì o àmì o àmì o àmì o ká má fọ̀rọ̀ lẹ́ sọ̀rọ̀ báwo ni pàtí ìyálọ́jà. Ah, ìtọ́mà ti èdè rẹ̀ kọ́lọ̀ wo náà ti ẹ̀ pè fún pàtí ọ̀hún. àwọn ni gold àti magenta bódà máa jẹ ǹsà àti ìṣòkú lọ́rùn tí ìyá àmọ̀ pé ta lò yẹn ni kò mm. jẹ́ ká wà wọ́ tí ò ní ká wọ̀ àwọn kúkú ti mọ̀ pé five and six ni make sure pé o follow prescription yẹn dáadáa kó dẹ̀ fún patient yẹn ní drips ẹ̀ ní every six six hours. All sir. Hmm? Yes, sir. tó bá dọ́fíìsì ẹ̀ ń sìn kó bá mi pé Dr. Kọ́láwá ní kó yọjú sí mi. All right. ṣe sir. Dr. Kola. Sir, you sent for me, sir. Mm, yeah. Bá mi make the certificate ní orúkọ tó wà bẹ́ẹ̀. Okay, sir. Bring it like now. All right, sir. Mm? Sir, ó dà be mistake while lórí nǹkan tẹ́ fún mi sir. Mistake ò ní ẹ. Orúkọ ìyàwó yín ló sir. Are you on social media? Yes, of course. But I could type orúkọ yẹn sórí Facebook kó wá wò bóyá another person tó ń jẹ́ orúkọ yẹn gangan máa wà ń bẹ̀ ó máa wà bí kò ní sí. definitely ó máa wà sá. so do your job. sir. you bring it now. all right sir. Yeah? Who's that? Coming. Coming. Coming. in, come in. àṣìṣe. Túndé. No no no don't up me. Ó sọ wípé òun bọ̀ now. Kill me. She's my mo She's my máa kanlẹ̀kùn kí tó wọlé mi Yes, my máa pe ilé ẹni but man to pé kò tiẹ̀ pè mí náà. What? Kill it, Baby, can we make this official now? If you say yes, láàrin oṣù kan sísìn, èmi àti my máa di tọkọ-tìyàwó. Why Oh. You mean my ex-wife? Thanks. Ah! Hey! Ah, Jide! Death certificate! Ah, Ibaruku! Was she sick or something? No, baby. Koku. Bẹ́ẹ̀ ni kò sí kan tó ṣe. Àmọ́ ó wà láyé bí tó fi dọ́kúmẹ́ǹtì máa tiẹ̀ ká lè kúrò nínú ìlú yìí baby please say yes. yes. yes. darling I'm all yours forever darling just take me I'm all yours. wow. oh <laughs> darling. now I'm happy. <laughs> Darling, ìsìn náà kò mí ṣe Are you serious? Yes. People go. People drew their dé láti jọ pé kò já sásọ. Oh darling, thank you. That is, wow, maybe. Oh my God. I love you. bá àmọ́ ṣe bí iye ní pè mí àfi kàn bá ara mi lọ́sẹ̀. ṣé mo béèrè yẹn lọ́wọ́ ẹ̀ ṣó pè ẹ́. àhán pè mí kó bá jẹ́ ti pípé mi ni wọ́n pè mí látàárọ̀ pàtó jáde kúrò lulẹ̀. ẹ̀hẹ̀n ó dàbọ̀ kan tí mo torí ẹ̀ pè ẹ́ nìyẹn. yóò ṣe àdúrà. switch off ní fóònù tó tiẹ̀ wá sọ báyìí níbo ló lè wà tó máa fi pa fóònù. to your phone. Baby, ká tó bẹ̀rẹ̀ meeting, Phone mi ti wà ní low battery. Ó dàbí pé ìgbà tí a bẹ̀rẹ̀ meeting yẹn ni fóònù yẹn kú. And mi ò lè kúrò ní àwùjọ yẹn kí ni mo fẹ́ lọ plug phone pé mo fẹ́ charge phone. Mo fẹ́ jẹ́ kí o mọ̀ ìgbé mi ò lè ever perform for any reason. Please forgive me very unlike you ìwọ tó jẹ́ pé tó bá fẹ́ lọ ṣe mítìn bẹ́yìn kó tó wọlé wá ti pè mí àbí kó send message láti sọ fún mi bí díẹ̀ ṣe máa lọ what happened. baby i am sorry please. anyways àwọn ọmọ ẹ ló ní greater part apology yìí láwọn ti forgive ẹ because o dá wọn dúró kó tó di pé mo send wọn síbẹ̀ lọ sùn tó bá ti forgive ẹ kékeré ni tèmi. Hmm. Hmm. bọ ìyàwó ti tèmi tí mo mọ̀ ṣá hmm. mo mọ̀ pé kò sí bí ẹ̀ṣẹ̀ mi ṣe lè pọ̀ tó àbí nǹkan tí mo lè ṣe kò ní ever ní mi sínú ó máa forgive me náà ni. ìyẹn ló ṣe ń ṣe bó ṣe mọ̀ ẹ́ àbí. Don't bribe me. Please. Cheers to a new beginning. Yes. Jide, thank you so much. You're welcome. Sure, o rí nígbà tó ń kọ́ fún mi ní ẹ̀kẹ́ drink? Okay. Inú mi máa dùn ìyàlẹ́nu gidi gan ló tún wá jẹ́ fún mi nígbà tó mú mi lọ sí rẹ́gísítì tí èmi àtẹjọ sọ àìdú ó ṣe púùpù mi sí pé onífẹ̀ẹ́ mi ni àti bá kọ́ àwọn ọkùnrin olóòótọ́ jọ ìkànnì ẹ nínú wọn. bọ bébè ó dàbí pé o mọ bí ìfẹ́ ṣe mi ní ọkàn mi without you in my life ó dàbí àgbá òfìfo. yes. oh my god so that means pé èmi àti ẹ àjọ máa gbére as husband and wife as tọkọtìyàwó. yes oh, ṣé wàá rí èmi tán wọ̀nyí mi ò lè wait láti wà pẹ̀lú ẹ ká kúrò nínú ìlú lọ sí ìlú mi oh. káwá jọ máa jí kájọ máa sùn kájọ máa sùn kájọ máa jí kájọ máa sùn kájọ máa jí. Oh! <laughs> darling i promise you you will never disappointed. Mm -hmm. Yes, baby. Wow. <laughs> I love you. baby. Okay, let me show you something. What? I want to show you. Show me the word. What? Hello. Hello, kúlé má bínú pé mi ò jẹ́ kó sùn ẹ surgery tí a ṣe ní hospital ni mi ò mọ̀ pé máa take time by please má bínú jọ. I understand kò dára èdè kíkọ́ lọ́dọ̀ fẹ́ṣìmọ̀. ó ṣe dáa. What's this? What? lipstick stain kọ́ lélẹ̀. ah oh my god kó dẹ̀ wá máa wò ó sìn mi ò ṣàkíyèsí ṣá. ah. oh àwọn patient ẹ̀ as usual patient patient yeah yeah ó lè jẹ́ woman kan tí mo ṣe operation fún ọmọ ẹ̀ tó wà successful to bá rí bí inú woman yẹn ṣe dùn ó kàn fi gbogbo ara hug mi ni ó lè jẹ́ pé gbà yẹn ló ló stem mi tí mi ò mọ̀. Ah, kán jọ nítorí ọlọ́run nǹkan máa fọkọ tèmi náà lọ́rùn lẹ́ ń gbà kọ̀ọ̀kan èmi gan-an tí mo jẹ́yàwó ẹ̀ mo ní ìdẹ́jú gbogbo àwọn patient yìí lọ. wow hey. Eh. baby o ní láti fi ọkàn rẹ balẹ̀ baby ó yẹ kó mọ̀ pé you are my number one patient right mm-hmm. kí tó attend to anybody ìwọ ni mo máa kọ́ attend sí mm-hmm. See, in fact a máa ní láti lọ sínú lẹ́sìn mm-hmm. ó yẹ kí wàá lọ ṣe gbogbo romantic surgery tí ó máa jẹ́ kí ara ẹ̀ jí pépé you know yeah láti orí ẹ̀ títí dé ìsàlẹ̀. romantic surgery báwo ṣé yẹn là ń bá ẹ sọ àbí kó lọ freshen up kó wá jẹun náà tó bá jẹun tán ẹ̀hẹ́n gbogbo ìtókù wá lè tẹ̀lé oúnjẹ mm. baby mi ò need láti jẹun kí tó perform kí tó ṣe ojúṣe mi náà mm. trust me <laughs> wòmí jẹ́ ká wọlé kò tẹ̀ bá mi gbé ẹni tẹ̀ <laughs> eh, èmi tó ti rẹ̀ mí látàrọ̀ wọ let's go. <laughs> baby baby baby baby. according to what I have here. ṣé o mọ nǹkan tó ń ṣe ẹ́ ṣá. mo mọ dókítà. appendicitis ló ń ṣe ẹ́ ó dẹ̀ máa ní láti ṣe operation ní kíákíá. ẹ dókítà wọn sọ fún mi bó kò sóò kankan lọ́wọ́ mi. ok bí èlò ló wà lọ́wọ́ ẹ̀ ń sìn. nǹkan tí bá ní owó kankan wà lọ́wọ́ mo parọ́ ni o àti jọ̀ǹgàn ìnira ní fún mi ẹjọ́ ẹ̀ ṣàánú mi má yẹ kí n kú dókítà. àwọn parent ẹ̀ ń kọ́ àwọn méjèèjì ti kú mo stroke àti rọra mi lọ léèwé náà ni. ọ̀dọ̀ ta ló ń gbé. ọ̀dọ̀ sísítà mi kan ni mo ń gbé. ok ojúlówó ojú ń ṣàánú nurse tàbí lọ bá dr Kola. ní kò ṣe operation fún kó má gbà wọn náírà lọ́wọ́ ẹ̀ but provided tó bá ti rí ẹni tó máa lè sign fún All right, sir. -hmm. Yes, sir. Doctor, ẹ ṣé gan. Thank you. Injuries can ride. I sat on a, a bee last summer, and what's more back than bud? You are hilarious, dude. Well, maybe hearing a princess say no is just what Warwick needs. You're right. until we your phone is ringing! Mommy! yes darling. Who's calling me? Hello, there. Traffic. Ah, ó mọ̀ pọ́jọ́ ti lọ already. Mo ti dáná tiẹ̀ o, ìdẹ̀sẹ̀ tó máa jẹ́ o okay jim má love you too bye bye. ọkọ ènìyàn òun náà ah, gba mo ti ń gbọ́ love you. ó ní kó wà nínú traffic pé òun ò ní pẹ́ dé. ó dẹ̀ ṣọ́ọ̀pù máa débi ilé nìyẹn. Ah, wọ́n mi kò ṣe ní wá tó mọ̀ pé mi ò gbé mọ́tò wá síbí báwo lèmi àtàwọn ọmọ ṣe fẹ́ délé ìṣáàdẹ̀ ní sun léyìn. ìbádẹ́ wàá sun bí nǹkan kí lè ah, nìyẹn fẹ́ fẹ́. ọlọ́run mi ò sun ẹjọ ẹjọ oúnjẹ tẹ̀ ń ṣe nǹkan láfà. ẹ jẹ́ kí ó kù díẹ̀ kù ṣe tán. ó tún ṣe kù díẹ̀ náà. ètè ráńdọ̀ mú ń bọ̀. ebi ń pa ní ebi ìbọ̀dẹ̀ ṣọ́ọ̀kù díẹ̀ àti máa pa àwọn ọmọ mi. ọ oh, yóò hungry you are hungry. Oh, ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ẹ dáhùn kíákíá ìyàwó lọ́wọ́ síbi ẹ dáhùn ó dín pa àwọn ọmọ mi. Honey. Baby. Yes, honey. Baby. Yes, baby. Wow, baby, guess what? What? We have been granted American visa. It's a lie. <sighs> Check it out. Hmm? Darling, plans wà báyìí? Plans? Kò sí plan kankan náà. Tó bá di Saturday, ká arrange aṣọ wa one or two things, ká dẹ̀ move on. But Jide, you know you have to be very careful now. Yes. Yes. Torí mi ò fẹ́ kí Sonia suspect ẹ̀. You have to go about your normal duties, Nile. Do you know what I would suggest? Okay. Tó bá délé ń sìn. Okay kó sọ fún Sonia pé o fẹ́ kó àwọn jáde lọ́jọ́ Saturday then you bring them here so láti bí báyìí láti máa take off but before then má jẹ́ kó suspect ẹ o tó bá ní òun fẹ́ kó súnmọ́ òun gbé súnmọ́ whatever she wants satisfy her kò gbọ́dọ̀ suspect ẹ o so right now you have to be an actor. master planner that is why i love you. Oh, i love you more baby i love you. I love you. Bébè pẹ̀lú kan tó sọ́nsìn jẹ́ kí n sáré máa lọ sí ilé ó ti yẹ kí n lọ play good husband. Hmm? okay. let me keep it. Yeah, keep it. I know, baby. Take it, keep it now. Okay. Yeah. But keep it safe. oh my God. I will call you when I get. back. Ah, I'm sorry. o ṣọ́ọ̀pù ti send message sí ọ́fíìsì ẹ̀ kò wá síbi iṣẹ́ lẹ́yìn. yes i am mo dẹ̀ ti prepare lunch box ìtọ̀ ọmọ ẹ̀ tó tó bá ti ṣe tán tó ó yẹ káwọn náà ti round pẹ̀lú breakfast ẹ̀ máa bá mi drop wọn ní sùúrù tó bá dé lọ́sàn-án màá lọ. are you sure about that? yes i am. okay mo fẹ́ jẹ́ kí o pè mí tó bá mọ̀ pé o ráyè láti lọ sí school lọ gbé àwọn ọmọ yẹn jẹ́ kí n tètè mọ̀ so mo máa lè lọ gbé wọn. no eh, okay oh gosh eh, baby sorry ṣé o nípo sínú mọ́tò. epo wà bẹ̀rẹ̀ kí ló ṣẹlẹ̀. ẹ eh, mo rántí pé kò sí epo nínú mọ́tò mi and torí àwọn ọmọ mi ò ní lè fẹ́ gbé wọn lọ máa kíw nínú ilé because o mọ̀ pé wọ́n ti late already. kọ́kọ́rọ́ mọ́tò wà lórí dining table tó bá sọ̀kalẹ̀ wá mu tẹ́mi bá dẹ̀ fẹ́ jáde lọ gbá àwọn ọmọ lọ́sàn-án màá fíl táǹkẹ̀. ó ṣèjà jẹ́ kí n máa lọ. ó ṣèjà ṣé owó wà lọ́wọ́ ẹ̀ka. bẹ́ẹ̀ tó bá bọ̀ kí n tiẹ̀ ṣàánú ìbá kí n bá káwọn ṣe. ibi tó tún gbélé lòkù sí nítorí olóògbé bó ìwà disorganized ṣá. Ah. Kí ni ìdílé ń kú pásítọ̀? passport ṣé kí lẹ́jọ́ ti rán mi travelling agency. passport ti ẹ̀ lélẹ̀. sílẹ̀ ọ̀làjìdì ah. ìgbà òun yírí gba passport fún omi tí mi ò. Ọlábísí Ọlájídé wọn ló ní kẹrin yẹn Tèmítọ́pẹ́ Ọlájídé. on the twenty first. Ah, ah. eh? Federal Republic of Nigeria National Population Commission certificate of death. Sonia Olajide. Mo certificate tèmi kí ló ṣẹlẹ̀ visa mẹ́rin tíkẹ́ẹ̀tì àwọn mẹ́rin ó túmọ̀ sí pé Jídé ti níyàwó mi wọ́n fẹ́ kó àwọn ọmọ tèmi wọ́n fẹ́ kó wọn sá lọ why you take certificate tèmi láìkú láìkú mi láìkú mi ah mo dáràn mo dáràn mo dáràn mo dáràn mo dáràn tani fẹ́ sọ tèmi fún láìkú mi take certificate mi láìkú. darling. Welcome, love. My baby, what's up? I'm good. How you doing? I'm fine. Àwọn ọmọ mi ńkọ́? Ó wà lókè ọ̀ṣẹ́ wọ̀ gan. Wow. Ó wà láyé rẹ̀. Kí ló ṣẹlẹ̀ ṣe? Kò sí iṣẹ́ lọ́fíìsì. Ah! Iṣẹ́ wa, òun ṣe pé bóyá kò sí iṣẹ́. But mo ní láti kọ everything fún Kọ́lá. Okay, mo de ṣàlàyé fún pé mo fe lo ba ìyàwó mi. Ó yà tó bá ń rí mi lẹ́gbẹ̀ẹ́. Ara ẹ̀ má lè Eh? Yeah. That's so nice of you. Wow. The mama will want to share up. It's okay. But baby, okay. it's saying you you look strong already. Oh yeah, to see be ṣe fi ẹ́ lẹ̀ ní àárọ̀ náà. <sighs> Ṣọ̀dẹ̀ máa wá wo èmi náà tiẹ̀ mọ̀ kan tó ṣẹlẹ̀ bí á bí mo ṣe gbọ́ pé o hàn báyìí tí mo rí pé ọkọ mi ló dé yẹn bẹ́ẹ̀ lift up spirit me. I don't know. Òun náà kàn rí pé mo ti ṣe o. <laughs> okay thank god i i i speed o ìkan tí mo fẹ́ kó ṣẹlẹ̀ náà nìyẹn. Mm-hmm. anyways wọ́n lọ freshen up tó bá freshen up tán mm-hmm. kó wá bá mi massage gbogbo ara mi sórí gbogbo backbone mi yìí ó ń ro mí ní mọ́ gbogbo waist mi kó wá bá mi massage everywhere jọ torí Ọlọ́run. jọ torí Ọlọ́run bíi ti báwo massage. Mm nǹkan tó kéré jù nìyẹn náà. in fact as a lucky princess tẹ̀sán lọ sí kìsì tẹ̀sán rí ṣe yẹn pàpà. má pẹ́ o. yes. ṣeun olúwa ṣeun olúwa ṣeun. Ah, ah. bí mo ṣe gbé síbẹ̀ náà ló ṣe wá olúwa mà ṣeun ẹ bọ̀ ó dá mi lójú pé ìyàwó mi ò rí because tí ó bá rí ni ó máa gbé jàpàdé mi ni bí mo ṣe dé náà àbí obìnrin wo ló máa ṣe tí ò ní gbé jàpàdé ọkọ ẹ̀ olúwa bò mí láṣìírí olúwa ṣe kí ni kì í ṣe o. ok jẹ́ n dá padà sílẹ̀ My death certificate láì tí ì kú mi ah. ọkùnrin ò mà lọ́rùn o kí ni mo lè ṣe fún Jídé tó fi máa lọ ṣe death certificate mi ó fẹ́ káwọn ọmọ mi sá lọ pẹ̀lú obìnrin míì kí lẹ̀ṣẹ̀ mi gangan gangan gangan gangan gangan gangan àbí kí n ti là nǹkan ọmọ lórí ni kó náà kú dànù kájọjọ ẹ̀ máì tí ì jẹ́ kí n ṣe ní yàrá lògùn gbé jẹ́ kí n ní sùúrù. kí ló dé mi mo jí. àánú ah, not really mo kàn ní pé kí n fa ẹ mọ́ra ni mo wá rí i pé o ti dùbúlẹ̀ kí ló dé ṣé kò sí alákan ni mo lá ó dẹ̀ bà mí lẹ́rù kan. àlá báwo ló ṣe lá. mo ríra mi nínú pósí wọ́n dẹ̀ bọ̀ mí mọ́nú ẹ̀. Ah, ah. it will not be your portion baby reject ẹ kó taka ọsì dànù ah, ẹ o mọ̀ pé àlá ni àbí o dẹ̀ mọ̀ pé àlá gọ̀. no let's pray against evil jẹ́ ká gbàdúrà kárí ìjẹ́ tẹ. you should pray against it. yes. Jesus name. máa wo bí ẹni tó nífẹ̀ẹ́ mi tòótọ́ ẹ wo bó ṣe ń ṣe bí ẹni tó kè níwọ̀ tó ń wí ṣe kì í kú tó ti ṣe death certificate mi ah inú máa jiyàn inú máa ń jiyàn ọkùnrin máa burú o. níwọ tó ti kú tipẹ́tipẹ́ tí o mọ̀ àbí ọlọ́run máa ń fi ìwọ̀n wọn èèyàn lóòótọ́ ni àfi bí pé ó ti mọ̀ ẹ máa wo bó ṣe ń sọ̀rọ̀ àkókò tún ẹ lọ́nà ọ̀hún. before. sọ́nià pọ́ìsì má dánwó ẹ̀ láṣáwò ọlọ́run níjẹ́ olóko èèyàn lọ́rùn o jọ ṣàánú mi torí ọlọ́run jẹ́jẹ́ mi ni mo jókòó mi ò fẹ́ wàhálà rárá má dánwó ẹ̀ wò má gbèrú ẹ̀ sọ́kọ̀ kó fẹ́ ṣe jọ o ọlọ́run ló tẹ̀ ní kó wá sọ fún mi ẹ́ jíde fẹ́yàwó mi síta pẹ̀lú ìfẹ́ tí jíde dé pẹ̀lú ẹ̀ ìfẹ́ tí jíde ní sí ẹ mò ń garùn wòye ni nítorí wípé bàbá ẹ nígbà tó wà láyé irú ìfẹ́ tọkọ ẹ ní sí ẹ mi ò rí irú ẹ̀ lọ́dọ̀ẹ̀dẹ̀ bàbá ẹ tó fi jọ́lọ́hún ní pé mo dẹ̀ gbé pẹ̀lú bàbá ẹ títí tó fi jáde láyé náà ni. nǹkan tẹ́ ń tíráì láti sọ ní ìsìn ni pé mò ń parọ́ mọ̀ ni gbogbo ọ̀rọ̀ tí mò ń sọ yìí mo kò kẹ́ni kò ṣẹlẹ̀. mi ì sọ pé òpùrọ́ mọ́ o mi ò lo òpùrọ́ mọ́ àmọ́ síbẹ̀síbẹ̀ náà ìyókè fárí lẹ́yìn olórí yìí èèyàn máa ń gbọ́ tẹnu ẹ̀ gà ni tí ẹ̀ gbọ́ tẹnu ẹ̀ náà kó fẹnu ẹ̀ ṣàlàyé fún ẹ. ó máa fojú mi méjèèjì rí nǹkan tí mò ń sọ ìmọ̀ ni oh mistake tí mo ṣe ni pé mi ò kó dání wá fún yín kẹwàá kẹyìn fúnra ara yín fojú ara yín rí ẹ wá ní kí n gbọ́ tẹnu ẹ kí ló kù lẹ́nu ẹ tó fẹ́ sọ ẹ wo ẹ jẹ́ n sọ òótọ́ ọ̀rọ̀ ọbẹ̀ fún yín ìjọ sátidé ló lọ aago méjìlá dẹ̀ ní flight ẹ̀ ó dá mi lójú pé ó yẹ kó kúrò ń lé títí aago mẹ́jọ tẹ́ ẹ̀ bá ti lè délé wá títí aago méje ẹ wo nǹkan tẹ́ bá ti gbọ́ lẹ́yìn ẹ̀ ẹ fara mọ́. kí ni mò ń ṣe tí mèmí dé iṣẹ́ wo ni mo gbà máa dé lẹ́yìn láago méje o ṣùgbọ́n ọkọ mi kó tó di sátidé yẹn má ṣe nǹkan kan o jẹ́ ń dé náà jọ́ o jọ́ o à torí eléyìí sọ mi lọ́wọ́ dídé fẹ́yàwó mi síta. Hmm, ó yẹ ẹ̀yin náà lẹ́nu àgbà bó ṣe ń yà yín lẹ́nu ìgbòho bẹ́ẹ̀ ló ń jà ìgbòho ó lè ṣe ń jà mí lẹ́nu hello darling. báwo so um, are the kids ready for tomorrow. yes they are ready. oh good. but baby mo more reason to finish ní pé ká má kọ ẹrù kankan dání. Oh, yes darling ah, ah, ẹrù wo lẹ fẹ́ máa kó ṣo fẹ́ kí Sonia suspect yẹn ni. tó tọ́ ló that is why i love you. Um, are you driving? yes ọ̀nà ni mo wà i'm driving but mo need láti park torí pé mo fẹ́ receive call ẹ̀. okay. mo ti hand over everything fún doctor Kola mo dẹ̀ ti ṣàlàyé fún pé mo fẹ́ débi kan pé bọ̀ tí bá débẹ̀ mo máa máa pè. ha Jídé ṣé o sọ fún mi tó ń lọ ṣá. àbá ah, ah, bèbè ó yẹ kó mọ̀ náà báwo mo ṣe máa sọ orúkọ bẹ́ẹ̀ yẹn èmi àti ẹ ti jọ ní pé kí n má sọ fún ẹ̀dá ọlọ́run kankan dórí màámi gan mi ò sọ fún wọn. Good. So I'll expect you tomorrow, okay? Okay, baby. I will call you when I get home, okay? Bye, darling. Oh, oh. Do you want me? No. I, I mean, yes. But not now. I'm just taking my time admiring my husband. That's all. Wow. That sounds so inviting. Mm-hmm. Bóyá kí n kúkú dìde kó lè rí dada ko Kó rí irú ọkọ tí o fẹ́. Ọkọ tó fi inú kan ṣe pẹ̀lú aya. Mm-hmm. Báwo ló ṣe rí mi stop Joe. <laughs> mo mọ̀ wípé o ò ní fẹ́ sọ bí n ṣe ń ṣe náà bọ̀ bébè that reminds me. mo ní pé kí n sọ fún ẹ pé tó bá dọ́là mo máa kó àwọn ọmọ jáde. the kids. yeah. <laughs> èmi ńkọ́. Ah, ọ̀la ni fún àwọn bèbè tó bá di weekend èmi àti màá ṣe mọ́mí and daddy. Mm. Yes. Mm. Mm. Baby. Eh? Don't you like it? Oh. Party, mommy and daddy. Ìyẹn ló pa mí lẹ́rìn díẹ̀. <laughs> Ó mọ̀ weekend ló máa ń fun fún ọkọ àtìyàwó. No problem. Tẹ́ bá ti lọ, any nice time. Sure ẹ má dẹ̀ láti bí mi náà ra nǹkan bọ̀ gbogbo nǹkan tẹ bá jẹ lóhùn pátápátápátá ní tèmi wálé. baby you know what when i'm going tomorrow ìwọ kan sọ nǹkan tí o bá fẹ́ i will get everything. really trust me. as i love you. wow <laughs> i love you too. Amen. ah, eléyìí tọmọ ti bí ìṣẹ́ láì ti jáde àtọ̀ yìí. Where's the key? Okay, Messi. Ma. Okay. Oya ṣí gate. Oya. Ọ̀dà ìpọ́njà tàbí kalẹ̀. Ẹ ṣí kọ́ wọn tó wà bẹ́ẹ̀. Ọ̀dà àbá Ah. o a kú ojúmọ́ o ẹ káàárọ̀ ṣáájú dáadáa. mami. my baby. Hmm. How are you today? Mm? Hey, you fine? <laughs> You're my angel. Yes. You're coming. mommy. ṣé kò sí tí mo rí yín ah ah, ah, ah. Èwo wà mí pé kán wá lé ọmọ wọn. Àbí? Ṣé need láti kọ here. Come on pé Ah, no, no, mommy. nǹkan tí mo mí nǹkan nìyẹn. Ó kọ́ ẹ pé bí ẹ ṣe dé ń sìn, èmi àtàwọn ọmọ ń jáde. Níbo lẹ ń lọ? Eh, mo fẹ́ gbé wọn playground kan In fact gan, a ti ra tíkẹ́ẹ̀tì ẹ bá dẹ̀ ṣe ń dúró sìn àti ń pẹ́ ká má lọ late. ẹyin àti ìdálò wọn. Ah, grandma gèjì náà tó ní o. ó jàre ọkọ gbà. ó tẹ̀lé mi wọ̀ ní ọkọ rẹ̀. My baby, how are you? Ẹ̀yin àti màmí jọ ń ẹjọ́ ń tìbọ̀. Wọ́n lè ṣe wá pọ̀ báyìí ṣé kọ́ má wálé ọmọ wọn mọ́ ni. Ah, ah, kí ló ń sọ yìí náà ẹ eh? nǹkan tí mò ń sọ kọ́ nìyẹn ẹ ah, eh, mami ẹ jẹ́ kémi bá yín gbé ṣèwà kan mọ́mì mm-hmm. ẹ wo ẹ ní bínú sí mi ṣe àwa ti ń jáde already bọ̀ ẹ̀yin àti mami ẹ jọ lọ sínú ilé ìyàwó mi máa attend sí yín baby please anything tó bá di fẹ́ ni kò bá mi fún wọn ṣé wàá three hours la fẹ́ lò tẹ́lẹ̀ bọ̀ pé ẹ wà around nsìn mo máa lo two hours màá sáwálé wá báyìí ìyẹn dà bẹ́ẹ̀ ó dà bẹ́ẹ̀ kò fi dé. yes ma. ṣé pé òótọ́ ni. Ah, òótọ́ ni kí ni ma. pé o ti fẹ́ yàwó síta. ìyàwó. bẹ́ẹ̀ni àti wọ́ tó fẹ́ síta àtàwọn ọmọ ọmọ mi. ẹ fẹ́ sá lọ sí amẹ́ríkà. èmi. Ah, ẹ dúró dúró dúró èdè ìlú wo ló ń jáde lẹ́nu ẹ̀yìn. ẹ kó sọ fún mi tí ò bá rí bẹ́ẹ̀. Ah, Sonia òun wò mí ràn àbí surprise tó ló fẹ́ fún mi láàárọ̀ èrè. mọ́mí ẹ̀ má bínú ìdí tí mo fi pè yín gangan gangan gangan òun lélẹ̀ bó ṣe wà yẹn ó ti fẹ́yàwó mi ó dẹ̀ fẹ́ kó àwọn ọmọ méjèèjì tí mo bí fún ó fẹ́ kó wọn sá lọ sí amẹ́ríkà pẹ̀lú ìyàwó mi reason tí mo fi ní kẹ tètè jí débì nìyẹn sódà ẹ lè bá kó tó di pé ó bọ́ síta. Ah, bébí kí ló ń sọ náà má sọ fún mi pé o support. Hey! ṣọmọ pé ó ti ń ṣiṣẹ́ láti jọ ìmọ̀ ń wù ẹran bí mo ṣe ń sọ̀rọ̀ ìmọ̀ mi ẹ̀yìn dọ́kúmẹ̀ntì ẹ̀ wà lábẹ́ sí tẹ̀ pásítọ̀tà ọmọ mi méjèèjì tìyàwó tó fẹ́ tiẹ̀ flight ticket wọn tó fi máa move láàárọ̀ yìí ṣé wọ́n rí ìtò burú jù ń bẹ́ẹ̀ mà jíde lọ híjú death certificate mi. nítorí mo fẹ́ fẹ́yàwó mi death certificate bẹ́ẹ̀ ni ó wà lábẹ́ sí tẹ̀ bó ṣe wáyé. <laughs> jíde ń gbọ́ ó fẹ́ ìyàwó láì sọ fún mi dúró ná sọ fún mi pé irọ́ ni gbogbo ohun tí mò ń gbọ́ yìí o. kò sí rọ́nú ọ̀rọ̀ tó wà lẹ̀ yìí kò sí rọ́ ìyá jíde ìfẹ́ ti tọ́ ni jíde ṣẹ́fẹ̀ ti parí náà nìyẹn gbogbo ìfẹ́ tẹ oní oní sí ọmọ mi ó ti tán tẹ́ ń polówó ìfẹ́ bí ìgbà téèyàn ń polówó aṣọ ó ti parí ìfẹ́ yín tó yẹ pé tẹ́ àwọn nǹkan ń rí tó ń sọ wípé ah irú ìfẹ́ báyìí ló wu àwọn tó ń kọ́pì yín àṣé ìfẹ́ irọ́ jíde ìgbà tí mo ṣàlàyé fún yín ṣe bẹ́ẹ̀ sọ pé ràn yín. ẹ ẹ dúró náà but jíde ó kàn lè dákẹ́ báyìí mo fẹ́ gbọ́ ọ̀rọ̀ lẹ́nu ẹ̀ ṣé n tí wọ́n sọ ìṣe òótọ́ ni àbírọ́ ni. sọ̀rọ̀ náà. tòótọ́ ni màmí. jíde why did you do this? why. màmí mo fẹ́ sóníà tó wí pé mo fẹ́ tẹ́ yín lọ́rùn. ìwọ nìkan ṣoṣo lọ́lọ́run ọba jogún fún mi mo dẹ̀ gba kádàrá ṣé ó wá yẹ kó o dàgbà tó yìí kó o má ti fẹ́yàwó kí n dẹ̀ lajú mi sílẹ̀ kí n máa wọ̀ ní ọ̀hún. mami hmm? mo mọ̀ pé lóòótọ́ ló wù yín kí n fẹ́yàwó bíbí ilẹ̀ bí mi tí ó dẹ̀ di dandan kémi náà bí ti tèmi mo fẹ́ jẹ́ kí ẹ mọ̀ pé mi ò ń ṣọmọ kékeré tí ó bá tó àsìkò àti níyàwó máa mú yàwó wá fẹ́ yìí. ìgbà wo ló fẹ́ tásìkò. ọlájídé mo ní ìgbà wo gangan gan lásìkò fẹ́ tó ó kàwé oníṣẹ́ tó dáa lọ́wọ́ a medical doctor for that matter kò sí obìnrin tó máa kọ ẹnu fífẹ́ sí tí ò ní gbà láti fẹ́ àtẹ̀yí tó níwà tó dáa àtẹ̀yí tí ò níwà tó dáa gbogbo wọn náà máa ma ṣùgbà ẹ wọn á torí ẹ̀ lèmi ṣe fẹ́ kó o fẹ́ ọmọbìnrin tó dúró dáadáa tó rẹwà tó níwà tá mọ̀ dáadáa pé ilé rẹ̀ ló ti jáde wá. <coughs> mami mami hmm? hmm? bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ ẹ̀ sìn ẹ̀ ń sọ bíi pé bóyá ẹ ti ní obìnrin kan lọ́kàn tí mo fẹ́ fẹ́. Ah mo ní o tó bá eh. fẹ́ gbọ́ mo ní. <laughs> ok tàwa lè ń sọ̀rọ̀ ń ẹ̀. Sonia ni. Sonia. Hmm. Sonia ọmọ rẹ yín. bẹ́ẹ̀ni. ẹ eh. ẹ hmm. eh, mami hmm. mo ní iṣẹ́ tó pọ̀ ní hospital tí mo fẹ́ ṣe mo ní láti lọ́sìn kìlọ̀ attend sí wọn tí bá ṣe tán. wá wá wá wá ṣe ẹlẹ́ẹ̀ tí mo sọ sílẹ̀ kò lé sí àlè mami sonia ọmọ rẹ yín ah, ah. Mami, mami má pè é. ọlájídé ro dáadáa o ọmọ dáadáa ni sonia ìwọ náà mọ o ọmọ tó mọ ni o ro dáadáa kọ fún mi lésì o. mami kí ló dé tẹ̀ ń ṣe báyìí fún mi náà mo ní kẹ́ kí n gbé yín lọ sí hospital ẹ kọ̀ ẹ sọ pé ẹ lọ for how long ẹ fẹ́ ṣe lè dá ṣe fẹ́ para yín sí mi lọ́rùn ni mami ẹ má sọ mí lẹ́nu o. èmi ò sọ ẹ lẹ́nu o mi ò sọ ẹ jẹ́jẹ́ mi ló jókòó mi o mi ò lọ sí hospital àbọ̀ràn wà bẹ́ẹ̀ ni tó bá jẹ́ pé ikú náà ló fẹ́ já sí jẹ́ kí n kú sínú ilé mi jẹ́jẹ́ báyìí ah. Ah. ọlájídé ládùúrú bí mo ṣe jìṣẹ́ jìyà lé ẹ lórí tó tó bá jẹ́ pé nǹkan tó bá fi san fún mi náà rèé pé kí n bá ẹ sọ̀rọ̀ kó o má gbọ́ sí mi lẹ́nu ó ti dáa ó dáa. mami ṣé mo ti di ọmọ bẹ́ẹ̀ ní ọwọ́ yín ni. ó ti dàbọ̀ bẹ́ẹ̀ o wo má tiẹ̀ pè mí ní ìyá ẹ mọ́ ah, ah. má pe màámi kankan mọ́ torí ò kì í ṣọmọ mi ò kì mi kó o wá ìyá tiẹ̀ síwájú lọ́hùn ọmọ téèyàn bá bí tó bá bá sọ̀rọ̀ tó bá gbọ́ òun lọ́mọ èèyàn ò kì mi o àdàbí àdàbí tó bá jẹ́ pé mi kọ̀rọ̀ sí ìyá mi lẹ́nu nìkan ló kù àdàbí tí bá kọ̀rọ̀ sí ìyá mi lẹ́nu. mami mami mami ẹ jọ mami ẹ jọ ẹ má ké mami ṣé kàn sọ pé mò ń gbomijé lójú yín ni o ti gbomi lójú mi ọ̀rẹ́dì o ti gbomi lójú ah. mi tí mo ti gbà sọ̀rọ̀ tó pọ̀ yẹn o ti gbomi jẹ́ lójú mi o ẹ eh, ẹ eh, mami ó dà mo ti gbọ́ tiyín. Eh? o ti gbọ́ àbò o ti gbà. mo ti gbọ́ mo dẹ̀ ti gbà pé màá fẹ́ Sonia. wàá fẹ́ Sonia lóòótọ́ lóòótọ́ wàá fẹ́ Sonia. yes. wàá fẹ́ Sonia. kí ọkọ mi ṣe mi ṣe mi ṣe mi ṣe mi ṣe ìfọ̀nà àdìpara mi ti yá báyìí pé ara yín ti yá. ara mi yá ara mi yá. ẹ̀ẹ́dẹ̀ ní ké mọ́. Hmm. iná ló pa iná ló pa ó lò ó mi ní kò fẹ́ fẹ́ mi kò nífẹ̀ẹ́ mi gbogbo inú ìfọdù sọ láti lẹ̀ ó bá mi ní ó yẹ ń bẹ̀rẹ̀ kò má mi. Sonia má bínú tí mo bá ṣe ní báyìí. I was forced to do it torí ní ọjọ́ kan. Ah. mami mami ṣé lóòótọ́ ni dókítà tí mo wọ́n wá ó sọ fún mi pé bp yín high ìpẹ́ ń ronú kí lẹ̀ ń wò mami ẹ sọ̀rọ̀ ni. ìwọ gangan gan ni mò ń. èmi mm. ah, kí ni mo ṣe. kí ló ṣe nígbà tí mo bá sọ̀rọ̀ tí mo sọ fún ẹ wípé nǹkan wù mí lọ́kàn mo fẹ́ kó ṣe é O kọ̀ ó gbọ́rọ̀ síbi lẹ́nu wọ́n ló fàrònú fún mi. màmí ṣé kò ń ṣe ti Sonia. òun ni. ẹ màmí ṣé ó possible ṣá kí n fẹ́ ẹni tí mi ò nífẹ̀ẹ́ tí mi ò ní feelings fún tí àjọ ní kọ̀ọ̀kan pọ̀ tí mi ò mọ̀ bóyá ọ̀gbọ́n nífẹ̀ẹ́ mi dénú feelings feelings Ife, kini ni wọ́n ń pè bẹ́ẹ̀ ṣé o rò pé kò yé mi ni ọmọ tó kọ̀ láti súnmọ́ kẹjọ wọnú ara yín olóòní feelings fún ìgbà mélòó ni feelings fi ń wọlé nígbà tí ẹ bá bẹ̀rẹ̀ sí tẹ̀léra yín tó ń wá ẹ wá tí wọ́n ń wá feelings ati love gbogbo ẹ̀ ló máa parapọ̀ sáàárín ẹ̀yin méjèèjì tẹ́jọ́ máa máa ṣe eré bẹ́rẹ̀ àníyàn lọ ṣòro pé arúgbó tiwa náà ò ṣọ ọmọdé rí ni. ọ̀dà ibi tí ọ̀rọ̀ dé dúró báyìí bá mi mo fẹ́ jẹ́ kí ẹ mọ̀ yín pé kò sí bí mo ṣe máa dàgbà tó yìí tí mo máa débi tí mo dé tí èmi gan ò ní ní ẹni tí mò ń tẹ̀lé tàjọ fẹ́ fẹ́ wà wá. ta ló ń tẹ̀lé ta ló ń promise ní marriage. tèmi tọ́pẹ́ lórúkọ ẹ̀ ó dẹ̀ ti pẹ́ tèmi àti ẹ̀ ti ń fẹ́ wa. ó ti pẹ́ tèmi náà ti mọ Sonia ó ti pẹ́ gan-an tí mo ti mọ̀ àtòun àti ìyá ìwọ náà dẹ̀ mọ̀ ó mọ̀ wọ́n ah, ah, ó mọ̀ pé ọmọ dáadáa ni Sonia ah, ọmọ dáadáa tó níwà tó dáa ní tàdé mọ̀ pé lé dáadáa ló ti jáde wá abọ́gbọ́ aburú nípa ẹ̀rí ni. ẹ lóòótọ́ mi ò gbọ́ aburú nípa ẹ̀ àmọ́ màmí kò ní ṣe ń ṣe. kí ni ìtumọ̀ kò ní ṣe ń ṣe kò lè ṣe é ṣe mi. ẹ ó ti dáa ṣebí kò dẹ̀ pa mí kò jẹ́ kí n máa lọ a jẹ́ pé ikú mi ọwọ́ ẹ̀ ló ti fẹ́ wá nìyẹn ní agbára ọlọ́run àmì ikú yín ò ní ti ọwọ́ mi wá ẹ̀ẹ́dẹ̀ ní kúnsìn ẹ máa pẹ́ pẹ́ pẹ́ pẹ́ oh. màmí tí ilé tẹ̀ ń sọ kò sọ́nà ń bẹ̀. kò ṣe ní sọ́nà ń bẹ̀ kò ṣe ní sí ọ̀nà ń bẹ̀ is either Sonia or no wife for you. Ah. òótọ́ ni mo sọ tó o bá ti fẹ́ Sonia àtọkàn mi yàn ó fẹ́ yàwó nìyẹn àbí kó jẹ́ kí n máa kú tí bá dẹ̀ ti kú tán ó lè lọ́ọ́ máa fi ah. tọpẹ́ mi ò mọ tọpẹ́ kankan. màámi àfi kí n kú kí n máa bá tèmi lọ. màámi ẹ̀yin náà máa sọ pé ẹ nífẹ̀ẹ́ mi o hmm. tẹ bá nífẹ̀ẹ́ mi jẹ́ kí n ṣe tọkàn mi o. nítorí ẹ̀ náà ni mo ṣe ń fẹ́ n tó dáa fún ẹ torí pé mo nífẹ̀ẹ́ ni mo ṣe ń fẹ́ n tó dáa fún ẹ ìtọpẹ́ tó lórí jẹ́jẹ́ kó o bá tiẹ̀ lọ kó lọ wọ́kọ̀ tiẹ̀ síwájú mi ò mọ tọpẹ́ èmi ò mọ tọpẹ́ Sonia ni mo mọ ah, Sonia ni mo mọ. Sonia má get it wrong. kò ń ṣe pé bóyá mi ò nífẹ̀ẹ́ àmọ́ kò ń ṣe bìtì fífẹ́ ọmọ ní láti ṣe kí lè save ẹ̀mí màmí. torí pé kí wọ́n lè save ẹ̀mí màmá tiẹ̀ hmm. àbí ló ṣe ṣe tó ṣe <laughs> wo tí o bá tọwọ́ ọmọ ẹ̀ bá ṣọ jíde. <laughs> tí o bá jókòó ara ẹ jẹ wàá jẹ inú ẹ níṣu ebi ni mo sọ bẹ́ẹ̀ fún ẹ. Ah, ah, ah, ìyá Sonia ewo wá ní ìhàlẹ̀ ẹ̀ á jẹ yín ẹ̀ níṣu ẹ jẹ́ ká ṣe sùúrù níbi tá a dé dúró yìí. ọ̀rọ̀ alẹ̀ kọ́ ìwọ ni kò tètè fọmọ ẹ̀ létí báyìí kó kì í níbi tí wọ́n ti ń gbọ́ràn kó jẹ́ kó yẹ wípé èkùrọ́ lọ́lọ́gbàá pẹ̀rọ òun àtọmọ mi. ẹ wo ẹjọ ẹjọ ẹjọ jàre ẹ má pariwo ah, kò sẹ́ni tí ò mariwo pa ń bì kẹ ah, kí ló dé ìfẹ́ inú ẹ̀ ni mo ṣe kẹ àbí wọ́n ló wá bá mi. lọ́nà o. ìwọ kọ́ ló sọ fún mi yìí pé ọmọ mi dùn wò lọ́mọkùnrin ó máa wùn ẹ́ kí ọmọ mi kó fi iye ọmọ tiẹ̀ kó fi ṣe ìyàwó. Ah. n tó fẹ́ ni mo ṣe fún ẹ. Eh? èmi. ǹjẹ́ wàá ń halẹ̀. mami ẹ̀yin lẹ́tà mi ẹ̀yin lẹ́tà gbogbo wàhálà tó wà lẹ́yìn ẹ̀yin lẹ́dálẹ̀. wọn má dáhùn irọ́ nìyẹn ẹ̀ pa ìyá Jídé irọ́ ló pa fúnra ara ìyá Jídé ló sọ fún mi wípé ah ọmọ mi máa fáyìn olóhùn rẹwà olódùn wò ó dùn gbé sínú ilé pé ṣé mo dẹ̀ mọ̀ kọ́mọ òun náà dẹ̀ hands pé káwọn méjèèjì tó bá jọ fẹ́ra wọn wọn á jọ máa bí ọmọ tó da ọmọ tó da máa jáde lára àwọn méjèèjì ah. àbí nítorí tí ọkọ yìí gbogbo òun yẹ ká tiẹ̀ pààyẹ ti yé tẹ̀ sínú ọ̀rọ̀ náà wo jókòó ara tiẹ̀ jẹ́ ẹ̀mí ẹ̀ òun ló ṣe pàtàkì sí èmi tó bá fẹ́ máa lọ jẹ́ kí jíde máa bá tiẹ̀ lọ o àmọ́ gbogbo ibi tó bá fẹ́ lọ o lè kó ọmọ ọmọ tèmi kú o ìyẹn ni kíkó. èmi náà ti gba kámú mo tiẹ̀ ti gba kádàrá mi ṣé bí gbogbo ẹ ti délẹ̀ lọ bá yàwó mo yọ̀ǹda ẹ̀ bá mi fà wọ́n mú mi sílẹ̀. Sonia, what trash are you saying? Are they your kids? irú ọ̀rọ̀ wo ni ọ̀rọ̀ rúrùn wo nìyẹn ọ̀ ah, ah. ìbéèrè irú ìbéèrè wo ló ń béèrè yẹn ṣé èrò orí ọmọ mi ni ṣàlóyún ṣé wọ́n ló dá bímọ ni fúnra yín lẹ̀ sọ fún mi pẹ̀lú ìgbò lọ́mọ mi fẹ́ lọ bímọ sí àbí tó sọ kọ́ yẹn ni. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni nǹkan tẹ́ ń sọ fún wa nìyẹn tẹ. Ah, ah. ìlú òyìnbó màmí ẹ wa ẹ má tàn wá yín gbogbo oyún tẹ̀ ń rí pé à ń lọ sí ìlú òyìnbó lọ bímọ àhát fún yín ni sàkámàǹjẹ náà ń pè sàkámàǹjẹ ni màmí kò ní oyún àárọ̀ dàlẹ́ rí. ń gbọ́ sọ́ni sọ̀rọ̀ ògbọ́ni. o tó ló sọ. èmi kọ́ ni mo àmọ́ kì í ṣọmọ ti ẹ̀ náà. These are full of medical terms. What does it say? We can never have a child together. Hmm? Yes. We can't have a child together. How? Kí ló ṣẹlẹ̀? Am I the problem? No. I'm the one. wait, kí ló ṣe yẹ? Kí Los spam cans. Los spam cans? Yes. Los spam cans, no wonder. Èmi náà ń it's been eleven months tá a ti marry gbogbo nǹkan tó dẹ̀ yẹ ká ṣe pátápátá là ń ṣe ah kò sí result náà still. Mm, dálẹ̀ mi sọ̀rọ̀ don't cry now we are in it together the solution ni kò jẹ́ ká wá ń sìn eh what is the way forward. solution eh. solution. yes darling ọjọ́ wa nù ẹ̀yìn. Eh. I think the only solution now. Mm kífẹ́ sílẹ̀ kó lọ́ọ́ fẹ́ ọkọ mi ọkùnrin tó máa lè bá ẹ ní nǹkan tó máa di ọmọ and I move on with my life. <coughs> stop this stop this why are you talking like this <coughs> marriage is for better for worse yes in sickness in health we are in this together kì í ṣe ìwọ nìkan mọ̀ ó ti yọjọ́ di ìṣòro àwa méjèèjì ó dẹ̀ yẹ ká wá solution sí ni bó ṣe ní pé kí n lọ fọkọ mi ó ti gbàgbé gbogbo àwọn marital vows wa ni aṣọ ti gbàgbé ni is it that easy kí n fi ẹ́ lẹ̀ kí n lọ fẹ́ ni èyí tí mo fẹ́ lọ fẹ́ yẹn ṣe mo mọ nǹkan tó fẹ́ ṣe if I were the one in your situation ṣé o máa fi mí lẹ̀ ni jẹ́ ká jọjọ wá solution sí nǹkan tó ń ṣẹlẹ̀ we are in it together. mo dára kò ẹ jíde irú àrùn báyìí wà lára ẹ. ló pa mọ́ra o sọ fún mi tí mo bí ẹ kí n mú ẹsẹ̀ mi síta ó dẹ̀ bó mọ́ra. mami mo fẹ́ jẹ́ kí ẹ fọkàn ara yín balẹ̀ kò sí anything tó ṣe mí ṣebí bí mo ṣe pé ní ojú ayé ni mo ṣe pé ní ara mo pé tinútinú kò sí anything tó ṣe mí ṣebí àwọn ọmọ tí à ń sọ̀rọ̀ ń pa yìí èmi ni mo bí wọn. Tèmítọ́pẹ́ mo fẹ́ jẹ́ kí o mọ̀ pé ni mo nífẹ̀ẹ́ tọkàntọkàn I want you to be my only wife. Then leave her and marry me. Huh? Mo understand eh? but kò lè easy bẹ́ẹ̀ yẹn náà. Yes, you know I told you I did everything for my mother's sake. Ṣòye, ìgbà díẹ̀ ló kù ìdí tí mo fi fún ẹ ní àwọn plans tí o máa tọ̀ nìyẹn ṣòrí bèbè ṣebí èmi náà ni mo gba ẹbí báyìí fún ẹ kó lè live comfortable gẹ́gẹ́ bí ìyá ọmọ mi so please. ṣe Jídé problem tí mo ní wípé mi ò lè fi ọmọ mi sílẹ̀ fún Sonia with the belief pé motherless home ló wọ́n ti wá no I can't. tèmi tọpẹ mo understand ẹ. Eh but má gbàgbé pé èmi náà máa ma gbé nínú ilé yẹn gẹ́gẹ́ bí bàbá ọmọ and mi ò lè ever la ojú mi sílẹ̀ kí ìyá máa jẹ ọmọ tí mo bí àbí kí Sonia kó máa fi ìyà jẹ ọmọ mi you know ṣòwò mo wá fi ń dá ẹ lójú pé anytime tó bá fẹ́ rí ọmọ yìí mo máa mú wá sọ́dọ̀ ẹ̀ bí i promise.